له دعوة الحق والذين يدعون من دونه لا يستجيبون لهم بشيء إلا كباسط كفيه إلا كباسط كفيه إلى الماء ليبلغ فهو ما هو ببالغه وما دعاء الكافرين إلا في ضلال Ini ètò ìtìkúrò tí ó máa dé sí ti bọ̀yìn nìkanì yìí 107.9 FM. Ìgbéde aago mẹ́fà bọ̀ ìrọ̀lẹ́ tí bàbá wa gbà ṣàmùsùndé ní ṣètò bàbá ẹlẹ́jà ṣe onípọ̀wọ́ rẹ̀ tó kí lẹ́gbẹ̀ẹ́ lọ máa bá bàbá wọn ṣètò ṣọ́táyọ̀ àmọ̀tí bàbá ẹlẹ́rọ ìrùkúlẹ̀ sẹ́ríkí ogunmáke àwọn àfáwà àgbà tí wọ́n máa bá wa sọ̀rọ̀ ọlọ́run náà àwọn náà ni imam ishaq ọ̀pọ̀lọ́rẹ́ mahamud awal tí wọ́n jẹ́ imam da'watul haqq central mosque lẹ́mẹ́ abẹ́òkúta máa bá wa kálọ. bismillah alhamdulillah summa salatu wa salamu ala rasulillah wa ala alihi wa ashabihi wa tabi'ina lahu bi ihsani ila yawmid din إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أترى وكابو سيري تواتوني تفكر واتكيد فواني أليانا بي أمينا رمضان واتي أغمان أذكر وكوبا لمودن نيولا تنشي آيا وجو صدي أنت تواجه لنا داني لكوا توني يتفي ṣáájọ́ padà ṣùgbọ́n ọ̀rọ̀ ọlọ́run ta ti bára wa sọ́ngbà táwọn ẹ ti bẹ̀rẹ̀ àwọn òfin ọlọ́run ta ti ṣàlàyé rẹ̀ fún wa àtàwọn tá a kọ́ àtàwọn náà ta gbọ́. Kọ́nà bá sọ fún nínú Al-Qur'ani wípé. Wa ma kana li mu'minin wala mu'minatin idha qada Allahu wa rasuluhu amra. Ọlọ́run ní kò tó fún lè gbàgbọ́ òdodo lọ́kùnrin. Wala mu'minatin. Bẹ́ẹ̀ náà ni èèwọ̀ ní fẹ́ni tó pera rẹ̀ lólùgbàgbọ́ òdodo lóbìnrin. Idha qada Allahu wa rasuluhu amra. Lẹ́yìn ìgbà tí ọlọ́run bá ti sọ̀rọ̀ kan fún ìṣẹ́ rẹ̀ náà pàṣẹ kan kẹni náà tún wá ní lẹ́yìn ọ̀rọ̀ ọlọ́run àbọ́rọ̀ òjíṣẹ́ òun náà ìdí àkan òun ní màkan. àyíyàkúnà a ń tẹnumọ́ fóun wa tó ṣọ̀kan wà láàárín àwa mùsùlùmí ohun tó lè bí ṣọ̀kan rí o. tọ́lọ́n bá ti sọ̀rọ̀ àbánábí sọ̀rọ̀ sallallahu alaihi wa sallam ìwọ̀tán ni mákànà tó wà ń bèèrè ayà ẹni pé túnmọ̀ rẹ̀ ní pé wọ̀ ní fún mùsùlùmí lásán àti lóbìn. ìmọ̀ ni kẹ́nìkan tó wá ní òun tó ní òpinion Ẹnì kan tún ní òun fẹ́ ṣèṣe àkàkà tó yàtọ̀ sí tọ́lọ̀ wọn bá sọ. Wọ́n máa ń yàrá sí láàrín àwọn aráàlú ìlàwó. Gbogbo ẹnikẹ́ni yóò ẹni yóò kẹ́ni náà jẹ́ tó bá ti fi lè yapa ọlọ́run, ó yapa òjíṣẹ́, mubina. Ọlọ́run ní rẹ̀ níbẹ̀ ti sọnù. Ìsọnù tí ò lẹ́lẹ́gbẹ́, òun náà ní rẹ̀ níbẹ̀ sọnù, ọlọ́mọ̀jẹ́ sọnù ká tó sọnù. Àmín. Àdúrà táwọn bàbá máa ń ṣe náà rí. Gbogbo àti gbọ́ àti àti gbọ́rọ̀ Ọlọ́run. Àti gbọ́ ohun tó sọ àti òfin ọlọ́run ọba àtìjíṣẹ́ rẹ̀ nínú ẹni pé haramu ni ọ ẹ má gbọ́ àwọn tí àwọn èèyàn mi ń sọ láti fi dáyé rú o eléyìí òfin ọlọ́run ni àwa ti sọ àìwí òsì. àìgbọ́ òye àgbọ̀ máa gbà lóko tí ò jẹ̀bi. àgbọ̀ máa gbà lóko kò tí ó jẹ̀bi àbọ̀ mábàlú kò tí ó wọ̀nà. yóò wọ̀nà. ọlọ́run kó má ṣe wá ní agbó má gbà. àmín. ẹ jẹ́ àṣẹ ilé iná ọkọ̀ mọ́ ìta ń sọ lónìí láti jẹ́ ká mọ̀ wípé bí Ramadan ṣe ń kásí ń lọ yìí tí a fi ń dágbére fún sáàpílẹ̀ náà ṣe dágbére àti wá kíra wa fún tọdún lọ́la ààrẹ tán ìjọsìn kò ń lè rẹpẹtẹ o. afáwa yìí ni. kọfílá àbáradà fọ́ọ̀mì wà láǹdí ànáhó. ayọ̀ ọlọ́run ọba lẹ́yìn ìgbà táyọ̀ ti lọ kó dẹ̀ lọ mọ́ o. yàrá ká wáyà dèrè kò lámà lámùtẹ́ kan tẹ́dẹ̀rì. ọ̀pọ̀lọ́run ọba ń rí ẹ ó dẹ̀ mọ gbogbo ohun tó ń gbèsè pátá. ó sì lè ń kó o tó pamọ́ tó mú lámúyẹmú ìlúkọ wálé ìbàdàdó. ààrẹ ló lọ ìparí ọlọ́run ọba ò lọ. Mọ̀tọ́ ti jọ sí náà ṣẹ́kù ńlẹ̀ ìrún kékeré àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Lámú ní tukọ̀ wálé ìbàdàdó mọ̀tọ́ tilẹ̀ ìlà tó lẹ̀ kọ́dírí àtàtìlẹ̀ ìlà tó kékeré. Lẹ́yìn lọ́sọ̀lẹ̀ kọ́dìrì la wá nínú àwọn òru mẹ́wàá gbẹ̀yìn tó lọ yìí. Lẹ́lẹ́ tó díkiri àwọn òru tá a fi ń ṣèrántí ọlọ́run tẹ́lẹ̀ ṣì wà nílẹ̀ ẹ máa jí lóru. Nàwa fi lò náà fi lè lè látẹ̀kọ́ bí ìwà kan mìíràn alẹ́ ilé sí jọ ní síbi ìgbàlejò ní wàlẹ́bẹ̀rẹ̀. Àwọn ìjílóru ìdẹ ọlọ́run, ìráwọ̀ rẹ̀ sọ̀sọ́dọ̀ ọlọ́run ìmá ìráwọ̀ alukùránì lóru àti gbogbo àwọn ìjọsìn ká máa tọrẹ kí ni náà wà lára ẹ̀sìn wa kájà máa fi wárí ká máa jẹ́ kílẹ̀ parí sínú Ramadan nìkan o kákan sínú rẹ̀ nígbà tí Ramadan bá wà. wala taqrabanna khamran wala kulla munkarin. èèwọ̀ ah, máa ní ọtí mọ̀mọ́. ẹ̀fílẹ̀ ńgbàtàwẹ̀ ń bọ̀ ńgbà tó dé ẹ má tún súnmọ́ mọ́ bá lọ o. rọ́ìdá sí àmì lẹ́yìn ìsàyò mọ́jà àdógbòlá ọmọrì. kí n sẹ́ni àpọ́nlé lẹni tí mo ti alábùkù èèyàn èèyàn tí àti lọ́mù rí ibi ìkómọkànlẹ́ ọlọ́run ṣọmọ o. kí ló wá tí sàn àfáwá ní ọtí náà bẹ́ẹ̀ fi ló tẹ́ náà tẹ́ ń gbà lọ́wọ́ wọn haram lọ tí ó. wala tushriku billahi bis-sihri war-ruqa. bákan náà ẹ má já tún dàn kan mí pọ̀ mọ́ ọlọ́run ọlọ́run ló kó tó sí ọlọ́run nìkan náà ní ẹja máa jọ́sìn fún ẹ má já ṣe kàn ní. àwọn táwọn èèyàn fi ń dàn kan mí pọ̀ mọ́ ọlọ́run pọ̀ nínú rẹ̀ náà náà oríṣiríṣi ìgbàdí ìfúnpá gbélépọ̀tá gbẹ́rẹ́ àtẹjẹ́ oríṣiríṣi gbogbo ẹ̀. wàlá tó ṣírí kú bí láàáhì bí sí ṣírí wà rọ̀kọ́. kódà àwọn tiẹ̀ tún bá débi ọ̀fọ̀ wọ́n ní ọ̀fọ̀ tí wọ́n ń pẹ́lẹ̀ yorùbá ní rókè àti lárúbá ìsọkùsọ lílé ìrọ̀ ló yà síra wọn. ọlọ́run àtòjíṣẹ́ rẹ̀ ló rẹ́kọ́mẹ́ǹdì rókè fún wa. bí sí ṣírí wà rọ̀kọ́. ṣètọ́ni ló introduce ọ̀fọ̀ fáwọn tó introduce بالسحر والرقاب بعيد الصيام لن يفوز ذو السحر ليس يتلين آية

fi sirri wal jahri. ọ̀kan náà gbogbo tí ò da ṣìnà ṣíṣe ọtí mímu olè jíjà ẹ̀rọ pípa táwọn wà bàjẹ́ látòkè délẹ̀ o ní kọ̀rọ̀ ni àti ní gbangba. wọ́lá tọ́hẹ̀mẹ́dù tún ní àwọlẹ̀ ọ̀tọ́ làwọn ìṣòro ha. wọ́n fà wáyé tó ń sọ fún wa tẹ́lẹ̀ máa ní ọ̀nà orin ọ̀dà orin tí ò da ní tán lùlù bulupangolo sí àwọn orin kalẹ̀ ń kọ́ yìí orin náà náà fà ń kí wọ́n wàlá sáhàmàdó dúnlá wàlá ọ̀tọ̀ láwà lò ha ọ̀fọ́ wa ní máa gbé ayé gẹ̀gẹ̀ ju bọ́lá ń ṣe yíjú ayé fún wa wàlá ọ̀tọ̀ láwà lò ha kódà bọ́lá ń kẹ́ tó láǹfààní àti pẹ́ǹtẹ̀ tó tún rí nǹkan kó jọ wàlá iná àdúlùkìyà náà ti wà lẹ́màkiri. a máa fẹ́ kó mọ̀ pé ilé ayé yìí ó máa ń tan ní jẹ́mà ní ó jẹ́ máa ń ó yára agbára láti tan ní ìjà ayé máa ń ti sí ìfihàn púpọ̀ olùdásílẹ̀ ilé orílẹ̀ eh, ibi tá a wà yìí orí ìkànnì yìí kí ni orúkọ wọn. ayé fẹ́lẹ́ ayé fẹ́lẹ́ púpọ̀ ìwọ náà mọ̀ fáyé fẹ́lẹ́ padà sọ́dọ̀ ọlọ́run. Àbátúl khiyánati wal makri wa fil usri farjullaha yá. Bákan náà gbogbo ẹni tí Ọlọ́run dá sáyé lé bá dá pẹ̀lú oríṣiríṣi ìṣòro tó ń kojú ẹ̀ láyé. a ń sèrè fáríjù lọ́ha. Sẹ́yìn bá ti ń ṣòro kan yé sáré káàkiri mọ́. Orí òkè kan, àṣejẹ kan, kan, ẹyẹ ṣe gbogbo ra ìmọ̀ ìdára Ẹkú ọlọ́run jájú àjú àkánlẹ̀ fún wa. Wọ́n jù wọ́n àyà sí ìdínà sírí yìí. Ànábì sọ̀rọ̀ láàrín ọ̀sán láàrín. Wọ́n lè sálámà. Ó fún wa ní àjú àkáǹtì ní Ismullahi al-Azami. Téèyàn bá ń fi lé iná bẹ ọlọ́run pẹ̀lú ògùn ọlọ́run gbogbo téèyàn bá gbé sọ́dọ̀ ọlọ́run bùkátà bá bí a rẹ̀. Allahumma inni as'aluka bi anni annaka anta Allahu la illa anta eh. al samadu alladhi lam wa lam yulad Wàfí lè ọ́sìrì fárí jù lọ́ha. Má gbé kọ́ntrátì àjọ àfúnyàmọ́ ilé yẹn náà tó. Yá ti bí náà sí rí ìlàkọ́dé sọ́nà àlàyé sọ̀rọ̀ yá ti ìfẹ̀wé lè ọ́sìrì. Ẹlẹ́ tó ṣáájú náà ni pé ìdẹ̀kùn ó máa ń padà dé ìnira ní tíríkì náà yàgùlẹ̀ balẹ̀ ọ̀sẹ̀rọ̀ yóò sọ̀rọ̀ yìí. Eléyìí ó jọ̀rọ̀ ìṣítí. Àlùyọ́ yáàdì ìgbàwílẹ̀. Àwọn akẹ́kọ̀ọ́ àkóyè náà jẹ́ ká mọ̀ wípé ilé ayé yìí Ọlọ́run bá júwe rẹ̀ fún wa. Àbàbá wa lè Yorùbá náà ti dá oríṣiríṣi wákà fún wa láti fi jẹ́ ká mọ̀ pé ayé kì í kò tọ́ lọ bí ọ̀pá àbọn. Àìsí ni wá àwọn ẹ̀dá àti àtó wáyé. Bẹ́ẹ̀ni àìsínà látún padà jẹ́ kọjọ́ bá pé. Nàṣẹ́ kàfíì. Bẹ́ẹ̀ni bá ń bẹ̀ lára rẹ̀ ọ̀sáyé jẹ́jẹ́ o. Nàfàní ẹ̀ níyẹ kó fi kírun kó fi sin lọ́hùn. Kó rántí ọjọ́ kan tó sọ tó ṣe ní jímá. Torí ẹ̀ sì ti já ọkàn bí ṣìnà àti gbogbo wà bàjẹ́ tó ń hù. Rántí ọjọ́ kan tó sọ tó ṣe ní jímá o. Ẹja tún fi àsìkò yìí náà tún bẹ gbogbo àwọn tí wọ́n ń darí àwọn ìjọba àtẹ̀yìntẹ́ súnmọ́ ìjọba. Ẹja rántí pé kò tá a yìí. Àmánà ni o. Ẹ̀yin dá ń ṣe ìjọba ẹ máa máa jẹ́ ò bàjẹ́ o. Torí tó bá bàjẹ́ ń bá ti ayé ò ní gbàgbé o. Tó bá bàjẹ́ ń bá ti yín, ayé ò ní gbàgbé o. Ẹ̀yin dá ń ṣe ìjọba ẹ máa máa jẹ́ ò bàjẹ́ o. Àní ẹ̀yin dá ń ṣe ìjọba ẹ máa máa jẹ́ ò bàjẹ́. Ẹ̀yin dá ń tukọ̀ wa ẹ máa máa jẹ́ ò ó dàrú o. Àní ẹ̀yin kàǹtò kan wa ẹ máa máa jẹ́ ó dàrú. Tó bá dàrú ń gbà sí ayé òní ìgbàgbé o. Àwọn kan ti ṣe lánàá àwọn kan náà ń ṣe lọ́wọ́ lónìí àwọn kan náà tún bọ̀ wá ṣe lọ́la. Allah. Nítorí kálukú ṣe yìí náà, ìtàn ni حديث بعده فكن حديثا حسنا لما وعى كان وجبان إنما المرء حديث عينه حديث Lọ́pọ̀ tó jẹ́ pé wákàtà jálọ yìí lára ń tàn bàbá wa fi ń ṣe wà sí fáwọn èèyàn ní wọ́n tún wá ń ṣe wá sí fúnjọba ìkí ọba kan jẹ́ jẹ́ jẹ́. ó fi ìsọ̀rí kọ́lé. ọkàn sì jẹ́ jẹ́ jẹ́ òwe jẹ́ jìjà. sẹ́wọ̀n mi. bíbí àwọn kan lọ lòpò lánàá ohun tí wọ́n ṣe ìtàn ní ọ̀hún àwọn ọ̀rọ̀ gbogbo ẹni tẹ́ wà ń bẹ̀ lónìí ní gbogbo stéètì tẹ́ fi ń darí ẹni tẹ́ ń darí lókè pátápátá ẹ má gbàgbé o gbogbo ń tẹ́ ń ṣe yìí ìtànilọ́la o ẹ̀san bẹ fún yín o ẹ̀yin mọ́mọ̀ ẹ̀yin àfáà náà أستكملك وأتوب السلام عليكم ورحمة الله وبركاته عليكم السلام ورحمة الله وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا fún àwọn tí a fẹ́ ní ìbéèrè tàbí tí a fẹ́ ṣe olùgbọ̀wọ́ irú ètò báyìí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àwọn ustadwa òun náà ni 080 35 75 14 66